إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يقول سبحانه وتعالى والفجر وليال عشر وقوله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد لا إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري والترمذي aleyad lè a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ fún àwa náà kí Allah kó ṣe wá ní ẹni ìkẹ́ wọ́n má ṣe wá ní ẹni ìyà láyé àti ní àlèkèyàmà ọjọ́ òní ni ọjọ́ júmọ́à júmọ́à tòní sì ni júmọ́à tó kẹ́yìn nínú oṣù zolikada oṣù kọkànlá ọdún fourteen forty two déètì òní sì ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n twenty eight. oṣù kọkànlá ọdún fourteen forty two ìpalẹ̀ fún oṣù zolikọ́ádà ọdún fourteen forty two ní àkórí kútúbà wa. Allah subhanahu wa ta'ala pa wá ní àṣẹ ìbẹ̀rù rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Allah. ẹ jẹ́ ká bẹ̀rù Allah ní ìkọ̀kọ̀ àti ní gbangba ẹ jẹ́ ká bẹ̀rù Allah ní ọ̀sán àti ní òru kí wọ́n bẹ̀rù Allah kí wọ́n bẹ̀rù Allah Allah wàyí kí oṣù lólé pátá fẹ́ parí torí pé òní ni twenty eight sápì ní twenty oṣù mùsùlùmí twenty ó sì lè jẹ́ ọgbọ̀n. bí Allah ṣe wá fún wa láǹfààní júmọ́à ìkẹyìn nínú oṣù lólékọ́ádà yìí kí a fi ṣe al-isti'dad li shahri yẹ kí a fi ṣe ìpalẹ̀mọ́ fún wíwọlé oṣù lólehijjá tó lè bẹ̀rẹ̀ ní yaumul ahad tàbí kó jẹ́ yaumul isbt ní àwọn aláṣẹ wa àwọn nǹkan tó ń ṣe kókó tí a gbọ́dọ̀ fi gbáradì sílẹ̀. Si fún wíwọlé oṣù tó lé ìjà alákọ̀ọ́kọ́ òun ni pé Allah subhanahu wa ta'ala ó sọ pé wal fajr suratul fajr wal fajr wàlàyà àṣìr Allah ni mo fi fájírì àfẹ̀mọ́júmọ́ àfẹ̀mọ́júmọ́. mo fi búra wàlàyé àlìna àṣìr mo sì fi òru mẹ́wàá búra ọmọ abbas rọ́díyàlọ́hù àníhùmá àti ọmọ zubair rọ́díyàlọ́hù àní àti mujahid àti ẹlòmíràn nínú àwọn aṣíwájú rere fún wa àti àwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n sọ pé òru mẹ́wàá tí Allah fi búra yìí ìnáha àṣírù zèlèhìjà wọ́n ní òru mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dúléhìjà ni. àfáàwá ibùnú kẹsìr nínú tẹ̀síìrù rẹ̀ ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wàhúwa asọ̀hìn. òun náà ni ó rí bẹ́ẹ̀ òun ló fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ wípé òru mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lólehíjà òun ni wàlàyáálè ní àṣírí ló dúró fún. tí Allah bá sì fi nǹkan kan búra nínú àwọn ẹ̀dá rẹ̀ yàtọ̀ sí pé nǹkan náà ọgbọ̀ngbọ́n àwọn nǹkan kan gbọ́dọ̀ rọ̀ ọ́ máa fún wa. tí wọ́n fẹ́ ká wòye sí nǹkan tí wọ́n fẹ́ ká wòye sí ànábì sallallahu alayhi wa sallam òun fúnra rẹ̀ ó wá jáde nínú àdíìsì Bukhari wípé mọ́mí ni àyá mi kò sí nínú àwọn ọjọ́ àlẹ́ amalu sọ́ọ̀lì hùfi iná ahabu ilallah kò sí nínú àwọn ọjọ́ tí ṣíṣe iṣẹ́ rere nínú wọn tó wá jẹ́ ọjọ́ tí Allah fẹ́ràn jù lọ min hadhihi al ashe al-ashr tí ó tayọ àwọn ọjọ́ mẹ́wàá nínú oṣù Dhul-Hijjah yìí ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala ó fẹ́ràn Kama máa ṣe rere ní ojoojúmọ́ ó fẹ́ràn ká máa ṣiṣẹ́ rere ojoojúmọ́ ní ọ̀sán àti ní òru àmọ́ tó bá to àwọn ọjọ́ kalẹ̀ àwọn ọjọ́ wo ni aláò tún fẹ́ràn sí jùlọ fún wa lórí iṣẹ́ rere tí à ń ṣe wọ́n ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù hijja ni. àwọn sọ̀hábà sọ pé jihad ńkọ́ torí pé jihad ara iṣẹ́ rere ni. ṣé Allah subhanahu wa ta'ala sọ fẹ́ràn ká tún lọ ṣe jihad nítorí pé oṣù lúlí ìjà lódìdí. ó jẹ́ ọ̀kan nínú oṣù ọ̀wọ̀ a ní oṣù ọ̀wọ̀ mẹ́rin Rajab ọ̀dàdúró Rajab ọ̀dàdúró lẹ́yìn náà zolikọ́ádà zolohijjá àti Muharram ó tẹ̀léra wọn. oṣù ọ̀wọ̀ sì rèé a kì í gbé ogun dìde nínú ẹ̀ Allah ó sa oṣù mẹ́rin lẹ́sà lọ́tọ̀ nínú oṣù méjìlá àwọn oṣù mẹ́rin yìí o ẹ ò gbọ́dọ̀ gbé ogun dìde sí ẹnikẹ́ni àfi tí ó bá di làlúrí torí tá a bá sọ pé àgbógun dìde táwọn bá sì gbé ogun wá bá wa sáà mọ̀ bẹ̀ wọ́n ni pé ẹ má bínú àwa náà dìde ogun nìyẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ iníṣíètì ogun nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn tó jóṣù ọ̀wọ̀ ohun tí ò bá dáa tí ọmọnìyàn máa ṣe tó bá wá ṣe é nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ̀ṣẹ̀ rẹ̀ ó tún nípọn ju inú oṣù míì lọ torí pé inú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn kódà kánàbì tó dé sallallahu alaihi wasallam kọ́nà kí Allah tó gbé dìde àwọn lárúbáwá wọ́n rí oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn gẹ́gẹ́ bí oṣù oṣù security oṣù insurance tó ga sí wípé ẹni tí ò lè rìnrìn àjò lásìkò nínú oṣù míì á tájẹ́tì oṣù mẹ́rin yẹn torí pé tí bá ti ń lọ wọn ò bí olè kan dá kọ́ da lọ́nà. wọn ò bí ẹnikẹ́ni dáa kó kọ lù ú wọ́n fún oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní ọ̀wọ̀ tí Allah subhanahu wa ta'ala fún un àsìkò àsìkò náà ní ìrìn àjò wọn fọkàn balẹ̀ pé kò ní sẹ́nìkankan tó máa dá wa lọ́nà so ẹ bá wá ṣiṣẹ́ bú nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn lulikada ati muharram àti rojab ah ìyà tí ẹni tó ṣerú iṣẹ́ yìí ó jẹ nínú oṣù míì àdìpélé rẹ̀ òun ni òun ó jẹ lọ́dọ̀ ọlọ́run. now ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ànábì wa ń tún ròyìn ẹ̀ fún wa yìí sallallahu alayhi wa sallam wípé ẹ wò ó gbogbo ọgọ́ tá a máa fi ṣiṣẹ́ rẹ̀ ó dáa o ṣùgbọ́n ọjọ́ tí. àlá ò fẹ́ràn jùlọ òun ni ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ àwọn sàábà wa wò wípé kájagun iṣẹ́ rere oṣù ọ̀wọ̀ ni ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí bọ́ sí ọ bọ́ sínú oṣù ọ̀wọ̀ torí pé inú inú Muharram ni ọjọ́ mẹ́wàá yẹn bọ́ sí ọdẹ ń sọ pé kò síṣẹ́ rere tó lọ́lá jùlọ. àsìkò jẹ́ inú ọjọ́ mẹ́wàá yẹn ogún kọ́ tí òfin sì ti di ogún tẹ́lẹ̀ pé nínú oṣù ọ̀wọ̀ ẹ gbọ́dọ̀ gbé ogún dìde ẹ wá wèsì sádẹ́ndì fún wọn àdẹ́bẹ̀ ní wọ́làlì jihad jihad nínú oṣù yẹn kò jihad nínú oṣù yẹn kò lọ́lá torí pé mùsùlùmí ò ogún dìde sí ẹnikẹ́ni nínú oṣù ọ̀wọ̀ tó bá wá jásí pé ọ̀sáfẹ́ jagun ni òkè àlẹ́sọ̀lọ́ wa lè wọ̀sẹ̀làm ọwọ́ adọ́gbọ́n fi òǹdè dé ogun yẹn tó fi jásí pé ìwọ gan ò ní ò ní fàìjẹ̀ yìí sì láti sọ pé iṣẹ́ rẹ tó kù tó fẹ́ ṣe nínú ọjọ́ mẹ́wàá yẹn ni pé kó lọ jagun ẹ̀sìn ànábì ní. àyàfi ẹnìkan tó bá jáde fúnra rẹ ọ jáde fúnra rẹ so kìí ṣe team kìí ṣe kìí ṣe battalion no ẹnìkan kan ọ̀rọ̀ ológun jà nù ọjọ́ mẹ́wàá yẹn kọ wá kà kún iṣẹ́ ládá ẹnìkan kan ọ̀rọ̀ ológun jà bọ́tọ́ bá lọ́ọ́ fẹ́ jagun kò sí problem kan ọ̀dà lọ ó sì mú nǹkan ọ̀jà rẹ lọ́wọ́. ẹ̀sìn rẹ ọfà rẹ ọkọ rẹ tàbí ìbọn ayé ti báyé ìbọn ọ wà á lọ bó ṣe wá lọ yẹn o àlọ rámirámi là á rí o àìrábọ rẹ o ọ ní padà wálé o ọ jàkú ni o kó o tó lè ṣe iṣẹ́ tí ó dọ́gba sí ẹni tó wà lé tó ń ṣe àwọn iṣẹ́ oore kì í ṣe ogun jíjà ok tí ń ṣe nọ́fìlà tí ń ṣe tìláwà tí ń ṣe àtẹ̀sídì àzíkìrì gbogbo àwọn iṣẹ́ tá a máa ń ṣe tó rọrùn fún wa láti ṣe nu mọ́ṣáláṣí so ìwọ́n tó bá sọ pé ogun lọ fẹ́ jà ní ọjọ́ mẹ́wàá yẹn ọ wà lọ ní ọ̀rá mi rá mi làárí ta ni ó wà fẹ́ lọ́ba nu wa kò sí so nítorí náà àwa wọ́n ti discourage wa pé ogun jíjà kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ wa nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ náà nínú àkíyèsí dátọ àti máa pàtàkì ọjọ́ kí ni àwọn kan tó rọ̀ mọ́ ọjọ́ mẹ́wàá náà alákọ̀ọ́kọ́ nínú ni pé ẹnikẹ́ni tó bá ní pa ẹran ọdún léyà nínú wa tóun máa pa ẹran ọdún iléyá nínú wa kó máa sọ alẹ́ ọjọ́ tí oṣù lúlí ìjà máa bẹ̀rẹ̀ ní ìsìn twenty eight la wà yìí àbí ọ̀la twenty nine ọ̀la twenty nine yẹn fún wọn tó o ti ní èròǹgbà tó o ti ní àfọkànsí pé inshallah màá pa ẹran ní ọdún yìí gbogbo tó jẹ mọ́ irun abẹ́ rẹ kó ti fà ní ọ̀la kó ti fà gbogbo tí ó jẹ mọ́ ìkánná rẹ kó ti gé ịkana ọwọ́ ìkánná ẹsẹ̀ gbogbo tó jẹ mọ́ irun ọmọ ọmọ fárun ni kó ti fà bóyá o sì gẹrun ni nítorí pé tí oṣù yẹn bá fi lélẹ̀. wọn ò yọ̀ǹda fún ọmọ láti gé ìkànnà ọwọ́ ìkànnà ẹsẹ̀ láti fárun abẹ́ láti fárun abíyá láti gé túbọ̀ mu láti fárun orí rẹ wọn ò yọ̀ǹda fún ọmọ títí yóò fi di ọjọ́ ìdí yóò fi di ọjọ́ ìgúnra. ọ̀la yìí ni final day fún gbogbo ìmọ́tótó yẹn o ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ dìmú gẹ́gẹ́ bí ìpalẹ̀mọ́ fún oṣù lóríjà ẹni tí ò lẹ́ran pa tí ò ní àfọkànsí pé òun ò pẹran òfin yìí ò dé òfin yìí ò dé ẹ̀yin tó fi yẹn dè lẹ́yìn tẹ́ ẹ fẹ́ pa ẹran bófin yẹn ṣe dè yín ló di àwọn tó wà nínú iṣẹ́ hajj wípé tóṣù bá ti lélẹ̀ wọn ò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò nínú ara wọn mọ́ ok táwọn bá wá rú òfin yẹn tẹ́ bá rú òfin yẹn ti wọn àwọn ọ̀pá ẹran wọ́n pa ẹran ẹran fain ok ẹran fain. tí ẹni tó fẹ́ pẹran tí ò sí ní hajj tó bá rú òfin yẹn òun ò ní fain. ṣùgbọ́n ládàá rẹ̀ yóò pòórá mọ́ lọ́wọ́. nǹkan lẹ́ẹ̀kejì tátù fi gbaradì sílẹ̀ fún ọjọ́ mẹ́wàá yìí ó ní atẹkibirat atẹkibirat nínú ìṣesí àpò ni pé láti alẹ́ ọjọ́ tí oṣù zúlí jà tó ti lé. oṣù kejìlá tó ti lé báyìí pé wọ́n kéde pé wọ́n ti róṣù o látàlẹ́ ọjọ́ yẹn wọ́n máa lékún ní atekdirat wọ́n máa sọ pé allahu akbar la ilaha illallah akbar allahu akbar wálé hamd wọ́n máa sọ bẹ́ẹ̀ ní gbogbo àsìkò. ọjọ́ tí oṣù rúlíjà bá ti lé báyìí gbogbo ìlú sọ́kàkiri ni allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wálé ìláìlẹ̀ hamd wọ́n máa wí lóru wọ́n máa wí lọ́sàn-án wọ́n máa wí nínú yàrá wọ́n máa wí nínú mọ́sálásí wọ́n máa wí nínú ọjà wọ́n máa wí lórí ìrìn àjò wọ́n máa wí nílé wọ́n wí wọ́n mọ̀ wí báwọn láti ọjọ́ tí lulihijja tí ọba ti lé lẹ́yìn náà tọ́ba tó wá di tọ́ba tó wá di àárọ̀ ọjọ́ àràfà tọ́ba di àárọ̀ òkè wíwí tí wọ́n ń wí yẹn látọjọ́ yẹn bẹ́ẹ̀ wọ́n wí bẹ́ẹ̀ di. ọjọ́ kẹtàlá inú oṣù lóníhíjà wọ́n wí bẹ́ẹ̀ láti dé yẹn wọ ọjọ́ kẹtàlá nínú oṣù lóníhíjà àmọ́ wíwí ní gbogbo ìgbà yẹn yóò tún wá lékún sí i tó bá ti di àárọ̀ àárọ̀ ọjọ́ arọ́fà. àárọ̀ ọjọ́ arọ́fà ìyẹn tabatiki ṣubú ìtàn ní ọjọ́ àrọ̀fà tabatiki ṣubú ìtàn wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tún wá máa wí ní ẹ̀yìn irun ní ẹ̀yìn irun ti tí wọ́n ṣe astagfirullah astagfirullah salam wa salam tabarakta. ya zal jalali wal ikram ni allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wal ham wọ́n sẹ̀ ka kùrìsíyù wọ́n ka kúlúwàláwò wọ́n ka falaki wọn ka nansi wọ́n make sure wípé láti àsùbọ̀ ọjọ́ àràfá yẹn wọ́n wà á bí ọjọ́ kẹtàlá so ó túmọ̀ sí pé àtẹ̀kìbíráàtì yẹn mútílákù ẹ̀ wà mùkọ́yádù ẹ̀ wà eléyìí tá a mọ̀ gbogbo ìgbà eléyìí tá a mọ̀ gbogbo wa tí ó pọ̀ jù nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ àbí ọjọ́ mẹ́tàlá àkọ́kọ́ nínú oṣù tó lè jà tìyẹn tọ́ba wa fún àwa tá a wà ń lé àtúwá tàbá ti ń sálámà wọn kálukú ọmọ wí tiẹ̀ so ká prepare fún ìyẹn náà sílẹ̀ lẹ́yìn náà nínú nǹkan tá a máa tún prepare lẹ̀ fún ó ní pé iṣẹ́ rẹ tánàbí ìjúwe wá sí wípé kò sí ọjọ́ tí Allah ò sí iṣẹ́ rẹ jùlọ bí kò ṣe àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn gbogbo tí ń jẹ́ṣẹ́ rẹ ni o àyàfi jihad jihadi gan náà bó bá sọ pé yẹn náà ló fẹ́ ṣe òkè bó ṣe lọ́nu ó sì ní wálé so ẹ̀yin jama tẹ̀blígì tẹ máa ń jáde ìjáde tó dáa jù ni pé kẹ ẹ jáde lọ kẹ ẹ má wálé mọ́ tó bá ti já sí pé ntẹ fẹ́ ṣe nù tó ẹ kó bá fẹ́ jáde ní inú oṣù tó lè jà jáde lọ kó sì má wálé mọ́ bí bẹ́ẹ̀ kọ́ ìjáde rẹ kò dáa tó àwa tá a wà ń lé kò dáa tó àwa tá a wà nílé so àwa tá a wà nílé a máa ṣe tìláwà a máa ṣe tẹkpirọọtì a máa yan náfìlà a máa ṣe sọdákọ kódà ẹlòmíì inú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn ló máa ń fíksì zaka rẹ̀ sí ẹlòmíì á fíksì zaka rẹ̀ sí àárín ọjọ́ mẹ́wàá nínú oṣù Zolehijja nínú nǹkan tí. a gbọdọ wá tún gbọ́dọ̀ tí tá a fi gbọ́dọ̀ tún fi palẹ̀ mọ́lẹ̀ fún oṣù yìí oṣù Dhul-Hijja ṣe mọ̀ wípé oṣù tá a máa ra ẹran ọdún ni oṣù tá a máa ra ẹran ọdún ni so àsìkò yìí àwọn èèyàn máa ra ẹran ọdún yẹbẹyẹbẹ wọ́n máa ra ẹran ọdún yẹbẹyẹbẹ a tún mọ irú irú ẹran dùn wo òun ni àárà torí pé kó o tó ẹran ọdún tẹ́ran ọdún rẹ̀ ò ní wọlé yá àtúngbọ́dọ̀ mọ̀ ara ẹ̀sìn tó ní ká pẹ̀ran ọdún wọ́n fẹ́ ká pẹ̀ran tó dáa ká má pẹ̀ran àbírùn ká má pa ẹran tó ti jẹ́ tí. Eh, ẹran tí tí àárẹ̀ ti tó ti wọ̀ lára ṣé wá rí ẹran ọdún yìí oríṣìí mẹ́rin ni ràkúnmí màálù ẹran àgùntàn àti ẹran ewúrẹ́ ìkọ̀ọ̀kan wọn ó ní ọdún tí ó pé kó tó lè wọ iléyá ní ti ẹran ràkúnmí ká gbé e láti ibi tó ti ga torí pé ràkúnmí náà lẹ́ran tó tóbi jù ní ti ẹran ràkúnmí ẹran ràkúnmí gbọ́dọ̀ pé ọdún márùn-ún kó tó wọlé yá o bọ́ ọ bá pa ràkúnmí àbí ẹ yín jọ ẹ̀yin bíi méje ẹ jọ ẹlẹ́sẹ̀ pa ràkúnmí bí ràkúnmí yín ò ti wọdún márùn-ún kò wọlé yá ẹ̀pà ẹran jẹ ni o ní ti màálù ẹran màálù tí màálù yín tí ó bá ti wọ ọdún méjì ẹ̀pà ẹran jẹ ni bóyá yín márùn lẹ́sàrájọ lẹ́lẹ́fẹ́ pa màálù bí màálù yín kò bá ti wọ ọdún márùn ẹ pa ẹran jẹ ni ok màálù tí ó ti wọ ọdún méjì ẹ̀pà ẹran jẹ ràkúnmí ni ọdún márùn ẹ ṣeun lẹ́yìn náà ẹran àgbò ẹran àgùntàn òun tiẹ̀ ọdún kan ọ̀wọ̀léyà bákan náà tó bá ti pé oṣù mẹ́fà èyí tó kéré jù nínú ẹran àgùntàn ó ní oṣù mẹ́fà ẹnìkan sì ní yọ́pà yẹn so ẹran àgùntàn tó kéré jù ó ní oṣù mẹ́fà ní ti àwọn ẹran mẹ́ẹ̀ àwọn ẹran ewúrẹ́ yẹn ọdún kan ni eléyìí tí ó kéré jù ọ gbọdọ wọ ọdún kan nínú ọdún tí wọ́n gbé kalẹ̀ yìí ọdún mínímọ̀mù ni o ó lè jù bẹ́ẹ̀ lọ o àmọ́ pé ọjọ́ orí ẹran yìí kí ló kéré jù tó fi lè wọ ọdún léyà òun la sọ yẹn ràkúnmí ọdún márùn ọdún méjì àgùntàn oṣù mẹ́fà ewúrẹ́ ọdún kan tí a padà máa ṣe àwọn àlàyé míì àmọ́ asáré sọ eléyìí fún wa torí pé àwọn èèyàn ti ń ra ẹran ọdún a sì ń rí i pé wọ́n ń ra ẹran tí ò wọ iléyá ìwọ tó o dá bíi àwọn tí ń tà á wọ́n ti ní àwọn àmì tí wọ́n máa wà lára ẹran yìí ẹnìkan sọ fún mi lánàá wípé ẹran màálù ọdún méjì pé ríǹgì kan máa wà níbi ìwo wọn tí máa yọ níbi ìwo wọn ráǹdì báyìí pé tó bá jẹ́ ti ọlọ́dún kan ríǹgì kan ni ó wà ń tó bá jẹ́ ọdún méjì ríǹgì méjì ni ó wà tó bá jẹ́ ọdún mẹ́ta ríǹgì mẹ́ta ni ó wà tó bá jẹ́ ọdún mẹ́rin ríǹgì mẹ́rin ni ó wà so tí túmọ̀ sí pé àwọn àmì ti wà tá a fi dá àwọn ẹran yìí mọ̀ nítorí náà ẹ̀yin tí ẹ fẹ́ ra ẹran tẹ́ran yẹn ò bá ti ká ọdún tó wọ iléyá ọ̀pá ẹran jẹ ni ò ní gba ládàá kó o pa ẹran ọdún iléyá lẹ́ẹ̀kan sí ràkúnmí minimum of five years màálù minimum of two years àgùtàn minimum of six months ewúrẹ́ minimum of a year. aláwòfin wá sí kòǹkẹ́ dáadáa tó bá di ní ọjọ́ mẹ́jọ a tún máa ṣe àlàyé tí ọ̀rọ̀ bá tún kàn eléyìí tí a gbọ́ yìí kọ́nà jẹ́ kó wúlò fún wa láyé àti ní àmà subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.